sọ́mà tí bá mi gẹ̀rí ètò òsínmọ́ lónìí tẹ́ bá bí ẹlòmíràn kékeré ló fẹ́ jẹ́ láyé yóò lòun mọ́ tó fẹ́ jẹ́ ò bá sórí ibú nígbà tí mo kí abánẹ́sì afábàṣírù bíríkìlẹ̀yà níwá mi ọ̀mọ̀lé ni wọ́n wọ́n ti láti kékeré sì náà ti kọ́ sí ẹ̀ síbẹ̀ kọ́ ni ni ní sọ anilárí ní wọ́n bá lọ díẹ̀ díẹ̀ nú síbẹ̀ kọ́ sọ fún mi báyọ̀ bá ti ràn ọ́ lọ́wọ́ kí ni wọ́n ń ṣe. Allah ọ̀hún sunkún ọdún wọn ò sàánú rẹ lórí kíni kí wọn ó sàánú rẹ sí. Haji Sheikh mo bí ọmọ yín wọn ò lè dá mi lóhùn nizam ètò jẹ̀mọ́ tó bá gbọ́ Yorùbá pé tẹ̀lé mi pé ètò. ètò. kọ́ rẹ sórí tébù tí n bá kọ́ ọmọ twenty years hmm. inshallah ó yẹ kí n ti ṣe báyìí twenty five ó yẹ kí n ti ṣe freedom twenty kìíní kan ó yẹ kí n ti ra lẹ̀ ọ wà á tébù rẹ̀ ọ wà máa tẹ̀lé èmi lè gbé kalẹ̀ tẹ́ tẹ̀lé wọ́n ní ń jẹ́ ètò ọba lè kí ó dá mi lóhùn ntúbọ̀ yẹ ká gbé wájú ká gbé wájú ntúbọ̀ yẹ kó kẹ́yìn kó kẹ́yìn ẹ̀yin ọ̀dọ́ lónìí ìgbádùn lẹ gbé síwájú lẹ fi ń jẹ koro níkẹyìn ẹ mọ pín jẹ ẹ mọ tójú rẹ yọ ìsìn ẹ mọ jẹ àmẹ́ ẹ lè yọ tójú ẹ tazawadi akhi. kéèyàn obìnrin kọ́ ni problem kéèyàn oníyàwó kọ́ ni problem èmi lọ́ọ́ fi tọ́jú ẹ̀ gangan làdẹ́wò ẹni tí ò bá létò ìran mẹ́ta ni ó ṣòfò lára ẹ kọjú síbí ẹ̀yin lẹ́kọ̀ọ́ mi ẹni kí ni àkọ́kọ́ bàbá àti ìyá rẹ̀ ò lè jèrè rẹ̀ wọ́n kàn bí ni wọ́n bí lásán bí ọmọ ajá ni hmm. àṣìbí kílẹ̀ lẹ́ẹ̀kejì. ẹ̀kejì. ìyàwó tó fẹ́ kò lè jèrè ẹ̀ gbogbo ẹni tí ò bá létò tó bá ti di pé ìyàwó rẹ fẹ́ bímọ ilé wọn ni wọ́n ti máa gbóúnjẹ wá tọrọ lórí ikú ló fẹ́. Allah. ẹ̀yin mo bí kì mọ́lẹ̀ ẹ̀ máa tọ́jú ayé òfòwò lẹ wá. Allah. èló gan ni pampasì ọmọ tábìlì ọmọ rẹ fi wá tí wọ́n fi ń sí pẹ́pẹ́ wọ́n ń yọ̀ dín ìyàwó rẹ bímọ sórí bẹ́ẹ̀dì torí bí ilé ẹ mọ́ arákùnrin nìwọ yìí ọ sì pèrè ẹ lọ́dọ̀ ọ ń kẹrí káàkiri bíi wèrè tó sì jágboro. tazawadi akhi min qabli. ẹ létò àfi kẹ́ lu omi kẹ́ máa lu omi abìsẹ́ bí òjò kẹ́ lu omi kó eré títì ní òhò sọ́dọ̀ náà lọ́n ṣe àbórí ibú. sáà máa sọ̀rọ̀ lọ. tazawad akhi min qabli. jama. àwọn taskun náà. ẹ dẹ́mi lónìí tí ó ṣòfò lára làwọn ọmọ rẹ tí wọ́n lọ gba nílé àná rẹ yóò máa ọmọ jẹ́ inú lẹ̀ ah, ah. oúnjẹ ọmọ oúnjẹ òfò lọ́njẹ o inú lẹ̀ ọmọ jẹ ọkà dídá gbóná tó ọmọ ni, ọmọ ọdún méjìlá ọmọ jẹ́ ń jẹ rẹ bàbá tiẹ̀